Alfa! Alájọ́ bíbí ẹ̀ gbọ́dọ̀ lọ! Alájọ́ bíbí ẹ̀ gbọ́dọ̀ lọ! Ẹ̀jẹ̀ máa lọ́wọ́ tó lọ́wọ́ máa tọ́ láàbò. Owó lọ fẹ́ mú o. Tọ́líkà máa tọ́ láàbò. Òkà kúkú lọ́lọ́ mú. Irú ọ̀tá o. Àlùwọ́. Ànàyọ. Ànàtáré. Ànàlù. Àti jẹrin ni Rọ̀mọ́lá ti kó òní lọ. Gbogbo aláwọ̀ pé DJ YK ni. Ṣùgbọ́n ilé ètò sọ yìí, ọ̀rọ̀ wà ń bẹ́ o. Ọba ní ìyá àgbà fẹ́ lọ dákọ̀ ní sọdá títì wọn fẹ́ lọ dá kókó bí àti iná tẹkẹ ní tẹnu tẹkẹ gba àwọn èèyàn kẹta ọ̀kadà gbé hànú. nípa àwọn ìwádìí tí mo ní kẹ́ lọ sí ta ló ti parí ìwádìí rẹ̀ nínú ilé. ẹ wá gbọ́ pàdé tó ń bọ̀. ẹ mọ gbọ́. àwọn àti dàyà máa lọ́jọ́ ìkànnì tó ẹ̀kọ́ sọ́ra tí a máa sọ ìtọ́sọ́ ti. ọkọ mi ni ìgbàjọ́ ń ṣèlú ni. ọ̀rọ̀ mi ò yà tí ò bá ṣe pé lọ́pọ̀lọpọ̀ àwọn bàbá tó bí mi lọ́nà ẹ̀sìn ò bá dá ojú ọ̀bá tó ń bọ̀ wéré. ó ti fún ní ètò wọn. níbo ló fi mọ bàbá alágùnmọ̀ rí. bàbá alágùn bóyá wọ́n sì ní. sí ni ọlọ́wọ́. ẹ ẹ mọ̀ bínú bàbá tó fetí dá fìlà dùn. ká gbé ìyàwó balẹ̀ ọba tiẹ̀ kó ojú bá sọ̀bù rẹ̀ wọ́n ti pa ìwọ àsìlórí láyà ọ̀pọ̀ wa àtẹgbẹ́ rẹ̀. gbólóńké ó já wèrè gan ni o kiri. wọ́n ń pa pẹlẹbẹ rọ o. ó ní ìṣẹ̀lẹ̀ rírọ. àjọ ah! múlẹ̀ ni. ó dà pé ẹ̀mú kọ́tẹ́ sọ. àyíká prọfẹ́ sísá mi. gbogbo àwọn àyè lábọ́. ọlọ́dẹ gbọdẹ. ìlà ìlà wẹ́wà abúlùdùn abúlùdùn ìdúmìdùn abúlùdùn ìdúmìdùn.